wípé ẹ̀sìn yìí kìí sẹ̀sìn pé bí mo ṣe rò àbí bí mo ṣe fẹ́ kìí ṣe bẹ́ẹ̀ o mọ́lẹ́dì nàbí sallallahu alaihi wa sallam kò ní ìgbàjọ́ kankan ju bídí àrùn ní àbájẹ̀ sí olúwa rẹ̀ ọ́sà ti dànù ó ti gẹ́ni àti dànù kò sí ládà kankan mẹ́ kódà yóò kàn gbẹ́sẹ̀ wọn náà mọ́yà tó bẹ́ẹ̀ tó ti bídí àrùn àárín gbàṣẹ́ ńlọ́wọ́ ẹ̀ ó tún dẹ́ntọ́ sọnù lásìkò kí n fi ń kan ẹ̀rọ tó mọ́lìd kìí ṣe ìlànà òṣìṣẹ́ ọlọ́run sọ́nà ọlọ́run àrùn ìṣẹ́lẹ̀ ìjẹ́pẹ̀ mọ́lìd náà ní bẹ́ẹ̀dẹ̀ àbẹ́ ẹ̀kọ́ àti lẹ́tọ̀ láti ṣe bẹ́ẹ̀dẹ̀ tó kù bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ àwọn bàbá kan wà pàdé wa nígbà yìí bàbá bí wọ́n lè rè pé yẹn ní ọba làkàyè mú ká fún bàbá yín tó ti kú ẹ wá ní ẹfẹ́ ti bẹ́ẹ̀dẹ̀ fún abáyé ọjọ́ ọ̀dọ́ ẹ̀yìn ma ń yí ilẹ̀ yorùbá wọ́n máa ń yí ẹ̀yìn òkú padà fún ètè kíni ní ìtọ́jọ́ ọ̀bí wọn ẹni bá ń bẹ láyé là ọjọ́ ọ̀bí ẹ̀ tọ́lọ̀ bá wọn ní máa ń pẹ́ tí ọjọ́ ọ̀bí ẹ̀ wà alùpùpù náà kò bá tó yìí bá pé kẹ̀kẹ́ bàbá ìṣe bá béèrè ẹ̀ǹtò ti kú ẹ̀ǹtì ń bẹ láyé ní ọmọ tẹ̀yìn ní tẹ́ wá ń sin ní ìsìnkú ló kọjá pé fìdá òwúrọ̀ ìṣe àtìká fún ẹ̀yìn ẹ̀ǹpá ẹ̀yìn òkú dà àtìká fún ẹ̀yìn sókù gan ẹ̀ǹtì ìsìnkú ìwẹ̀jẹ̀wẹ̀ mú fún òkú náà lẹ́ǹtì remembrance lẹ́ǹtì ìpààyàn òkú dà so kátà láti gbìyànjú ká máa fáwọn ìyàrá náà yà á dúpẹ́ fọlọ́run

ìyẹ́ bí wáyé pé kí ni mo ń jàmá ọbí wáyé pé kì í sí ìlànà Islam tí wọ́n ń ta lọ́fẹ́ràn ànábì jùlọ sọ́lọ́lá àgbà ànábì níyàwó sọ́lọ́lá sẹ́lẹ̀m ànábì lọ́mọ sọ́lọ́lá sẹ́lẹ̀m ànábì lọ́mọ ọmọ sọ́lọ́lá sẹ́lẹ̀m ànábì láwọn ọmọ akẹ́kọ̀ọ́ sọ́lọ́lá àgbà tí wọ́n ní káàkiri ẹ̀mọ́sọ̀rọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ànábì mọ̀ lọ́mọ sọ́lọ́lá sẹ́lẹ̀m wọ́n sì níyàwó wọ́n sì ní ọmọ tó ó ṣe é ṣe kẹ́ni kan sọ fún ọ ah, Muhammad olówó rárá máa rẹ̀ kọ́ sọ fún ọ yín pé tó bá sọ fún ọgbọ́n wò àfáàdìdì mi ò pé àkàwé mọ bẹ́ẹ̀ sí ẹni bàbá àbí wọ́n bá sọ fún ọ pé àfà nínú ìwọ́n bí ní àfà ń bí ń léèrè ń bí ọ léèrè pé ta lọ fẹ́ràn bàbá rẹ̀ jù ṣé wọ ni àbí èmi ẹ̀ ń sọ pé foolish question ló ń béèrè ah òótọ́ àfa àwa lẹ ṣe ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe fi fẹ́ràn bàbá mi tó bí yóò ti fẹ́ràn bàbá mi ẹni tẹ́ mú ní ti náà nípa ẹ fẹ́ràn ànábì sọ̀rọ̀ ok ànábì àwọn sọ̀rọ̀ bá nígbà tí wọ́n kú láyé wọ́n máa fọmọ́ lẹ̀ àbí wọ́n fọmọ́ lẹ̀ wọ́n tún fọmọ́ ọmọ lẹ̀ wọ́n tún fi ìyàwó lẹ̀ kì í sí ìyàwó kan kì í sí méjì kì í sí mẹ́ta kì í sí mẹ́rin tí wọ́n fi ilẹ̀ sọ̀rọ̀ lára àwọn ààrẹ nìkan kan nù wọn tó wá gbégbá pé mo fẹ́ ṣe mọ́líbì ọjọ́ òbí fún ọkọ mi mo fẹ́ ṣe mọ́líbì fún bàbá mi mo fẹ́ ṣe mọ́líbì fún grandpa mi ààrẹ èyí wá dé ẹwà ní ilẹ̀ sára ànábi sọ̀rọ̀ lára sọ̀rọ̀ òkú ọ ní ọdẹ tó gbó níbi tí ẹ̀ ń lọ ọdẹ tó gbó níbi tí ó ní ebi ní ń pa ẹ̀ ó ní àwọn àgbà bó ṣe rí nìyẹn nínú làákàyè náà nìyẹn tó bá gbé sínú ṣẹ̀rí à ó wà rí kò tí èsì bí gàdá tó ti ẹ̀rọ náà gbà ìsìnkú tó fẹ́ gbà bí ẹsẹ̀ mọ́lì fánilẹ́ sọ̀rọ̀ máa rẹ̀ sọ. ọ̀dà kí lọ́jọ́ òní jọ máa tùlàsá àbí ìfìlẹ̀ ọjọ́ kí náà bá nàbì ọlọ́run ní tó òní sì náà ṣe <laughs> ọjọ́ òní tó tún ṣe déédéé ọlọ́run òní tuesday monday ní abúlé àyè sọ̀rọ̀ àfẹ́lá nínú ọ̀rọ̀ míì nù ṣùgbọ́n dáwọ́ dúdú kọjọ monday ànábì kú òlàyé sọ̀rọ̀ ọjọ́ monday ní kíni ànábì kú ẹnìkan níbo lẹ́tí wá mọ́jọ́ kánábì kú òlàyé kẹ wá ń jà àtọ́jọ́ tá a bí ànábì bẹ́ẹ̀ ni ọjọ́ tá a bí yàn ó ní nǹkan ọ̀mà àbí ó ti jẹ́ nǹkan kan bí yàn bá kú ẹ bá níjọ́ òlàwọ́ lọ́wọ́ kú ní ìsìn gbogbo yín lẹ́sọ̀ọ́

ẹwà ní ayé báwọn bẹ fẹ́ràn àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ tẹ̀lé ẹ béèrè pé báwo ló ti ṣe nǹkan ẹ̀ tó bá jẹ́ sí pé mọ́lì tẹ́lẹ̀ sí kìtìpẹ́ ẹ̀ tí ń jọ́sìn ní ẹ̀kú sọ fún agbègbè tí mọ́lì dì mọ̀ ẹ pè ní kíni orúkọ mi ìwúde ń bẹ ẹ̀dẹ̀dẹ̀ ṣé ó wà aláǹgbá lọ jẹ́ pé aláǹgbá dé ṣé ó ọ̀bọ ọ̀bọ dé nítorí wọ́n jẹ́ fọ́ọ̀kù ká bú màkú tó fẹ́ ṣe nìyẹn ṣùgbọ́n láti wá máa dààmú àwọn ma láti máa kọ́ àwọn èèyàn sínú wàhálà láti máa ta àwọn èèyàn tó jẹ́ pósítà wọn ẹ̀rẹ́ ní bọ́tọ̀ rẹ̀ tí mo ní sọmọ bí wọ́n ti ka àwọn òkú jọ sílẹ̀ fọ́tò gangan yẹn wà tóbi jù mẹ́ ẹni tó fẹ́ ṣe làwọn ìlànà pé ọjọ́ ìbí ara rẹ kó kún sọpọ́ fẹ́ ṣe bá dé báwọn olóṣèlú ní ṣe bá dé ara wọn gan ọfẹ́ pè rẹ nípa bọ́ ọ̀sẹ̀ mọ́tẹ́jà náà pósítà tó gbé ka tó gbé jáde yìí àwòrán ẹ̀ lọ́pọ̀ jù mẹ́ àwòrán bàbá rẹ̀ àti tiẹ̀ àti tí ewu rẹ̀ àti kìnnìkan ẹ̀wọ̀n á ní rí àpẹẹrẹ ànábì kankan bẹ̀ ṣùgbọ́n ó kọ nìkan lẹ́yìn pé mọ́lìdì nàbí ah, mọ́lìdì nàbí yóò kọ ah, fọ́tò ànábì yóò gbé bẹ́ẹ̀ tọba wá lórí fọ́tò ànábì gbé masájú ànábì bẹ́ẹ̀ kọjá fún yóò dominate fọ́tò yóò mọ́lìdì nàbí ló fẹ́ ṣe o kọ́ wá gbé

مام مالك رحمه الله من ابتدع في الإسلام بدعة يراها حسنة فقد زعم أن محمدا خان الرسالة لأن الله عز وجل يقول اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فما لم يكن دينا يومئذ فلن يكون اليوم دينا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك